أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة يا رب زدنا علما وفهما يا كاشف المشكلات ويا عالم القضيات اكتب الحزن عن وجوهنا في هذا المعنى حتى check نظرت كتابك وجعلناه الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة الأحزاب فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله هذا وقف الله àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àníwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ Ọlọ́run àwọn àlàyé Kùránì eléyìí tí a ń sọ fún ara wa yìí kọ́lọ̀ ń kó jẹ́ kó wúlò fún wa láyé àti bí ọ̀gbẹ́ ìyá ìyáàlú kọ́mọ̀ sí ní ìbàlẹ́jọ́ ìlú fún wa ní ìtẹ̀síwájú síbi tí a ti dúró lánàá à ń ṣe àlàyé fúnra wa àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀ràn eléyìí tí a lè gbà tú alukur'an àwọn tafsirul qur'an léyìí tí yóò mú ọgbọ́n dání léyìí tá a ní di ọ̀tá ọlọ́run léyìí tó fi já sí wípé ń tọ́nà ń fẹ́ ká gbọ́yé òun lágbọ́yé kálukú jókòó dáadáa mọ́ sì wo bò mí mọ́ ṣe nǹkan mí àbí kó farabalẹ̀ a ti ṣàlàyé fún wa pé a lè tú alukur'an bil kur'an pẹ̀lú káfí àyà kan nínú kur'ani káfí tú àyà míì a lè ṣe bẹ́ẹ̀ bákan náà a lè tú alukura'an bí súnnà a lè ṣe kí ni a lè tú alukura'an pẹ̀lú súnnà ẹlẹ́kẹta tá a dúró lé lérí lánàá òun ni tútú alukura'an bí kàlámì sọ̀hábà pẹ̀lú ọ̀rọ̀ àwọn sàábé ọ̀nà ẹlẹ́kẹta nìyẹn so wá rí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta yẹn òun la sọ wípé tó bá wá ṣẹlẹ̀ a wá rí ọ̀rọ̀ àwọn sàábé ọ̀tàkùrà wọn lórí àyà kan jọ torí ọlọ́run láyé tí rẹ̀ dáadáa sọ pé tafsirul Qur'an lè Qur'an àfi kùránù tí kùránì kò lè sí mistake ilẹ̀ yẹn o lè sọ pé tàbá wá láyà méjì tó takura wọn láíláí àyà ò lè takura wọn àfikọ́ ọ̀bàmọ̀ tí lọ rẹ̀ òkú ẹ̀tàbáwá rí súnà tó tako kùránì láíláí súnà ò lè tako kùránì súnà ò sì lè pín yẹlẹyẹlẹ lórí kùránì àyàfi tó ọba mọ bí wọ́n ṣe ń lò ó àti ibi tí kọ̀ọ̀kan ti relevant òun ni ṣùgbọ́n ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àwọn sàábé a máa pẹ́ka yàtọ̀ síra wọn kálù ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ kálù kó jókòó dáadáa tó bá wá ṣẹlẹ̀ sàábẹ̀ kan ó tú àyà kan ó tú símọ́ sàábẹ̀ kan ó tú sẹ́sẹ̀ ọ̀rọ̀ ọpẹ́ méjì àbí òkú méjì sàábẹ̀ kan ó tú símọ́ tẹ̀síri àyà kan náà mẹ́tẹ̀ẹ̀ta ò lè correct pé ajẹ́pẹ́ tọ́lọ ń bá lérò ní pé ẹsẹ̀ yìí imú ikùn kúnnù á wà á wò tó bá ti wá rí bẹ́ẹ̀ á wò ẹ̀rí wo kí ni kọ̀rọ̀ inú kí làwọn nǹkan tó tún sọ̀rá ń di ọ̀rọ̀ sàábé kọ̀ọ̀kan sàábé tó tún sí é ó nítorí ìdí báyìí torí ẹ̀rí báyìí torí àdíìsì báyìí torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ kan báyìí sàábé tó tún sí bí òun náà nítorí nǹkan kan tó ṣẹlẹ̀ torí nǹkan báyìí torí nǹkan báyìí sàábé tó tún sí sí òun náà nítorí nǹkan báyìí torí ìṣẹ̀lẹ̀ báyìí torí ìdí báyìí á wàá wo èwo ló wà ákọ́rọ́bù ìlàsọ́wà èwo ló súnmọ́ òdodo jù sóorílẹ̀ yòòyìn sí àwọn àfáà ní ọwọ́ àpò ọ̀nà túrùkù tẹ̀rìjì ẹ̀ ọ̀nà wo la máa ń gbà mọ̀ pé èwo ló rìnlẹ̀ jù jẹ́ kí fún ọ lápẹẹrẹ sàábé kan ẹ̀rí tó fi tú àyà yẹn ó ti wà mọ̀nsúnkà ètí ń jẹ́ mọ̀nsúnkà ni pé a ti parẹ́ a jẹ́ pé ẹni tó ń sọ̀rọ̀ tá a ti parẹ́ àtẹni tó ń sọ tá a parẹ́ èwo láàmú èyí tá a parẹ́ ni a ṣe pé tẹ̀síìrù tá a ti parẹ́ òun òun ò ní ṣe kí ni o relevant ọ̀rọ̀ sọ̀wà òun kọ́ ló correct jù jẹ́ kí fún ọlápẹ̀rẹ̀ kí tí mò ń sọ lè yọ nínú súrọ́tù náà nígbà tọ́lọ́ wọn bá ń sọ nípa pé wà kúlì mọ̀mìnà yẹ́bùdó náà mi náà bẹ̀ sọ́ọ̀rì ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها جماعة ọgbọ́n nǹkan tá ń sọ yé bóun láṣẹ fẹ́ tú ilá máa ń zọ àrùn mi ní ha ọlọ́run fún ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ó ti kọ́sọ̀ tàwa tá a jọ́kùnrin ẹ̀rẹ̀ ojú yín nílẹ̀ yẹ̀kúdú mílẹ̀ àbí sọ́ọ̀rì yìí káwa tá a jọ́kùnrin kárẹ̀ ju wá ńlẹ̀ wàyá fàrú ìyáwó bákan náà kan sọ abẹ́ wọn ká má ṣe zìnà ibi tí ò bá yẹ kán da àtọ̀ wọn sí kán má dá síbẹ̀. Si ilé tìró tí ọ̀bá yẹ kán fi ọ̀pá tìró bọ̀ kán mọ́ ṣe bẹ́ẹ̀ obìnrin tí ò bá yẹ kán ní nǹkan pọ̀ kán mọ́ nìpọ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run ní kán ṣe bẹ́ẹ̀ òun ni ó mọ̀ wọn ọlọ́run wá bọ́ sórí àwọn obìnrin ibi táwọn ọ̀gá nìyẹn ó lẹ́yìn tẹ́ ẹjọ́ ẹ̀yìn náà rẹ ojú ńlẹ̀ ẹ̀dẹ̀ sọ abẹ́ ẹ̀yìn ṣùgbọ́n in addition ẹ̀yin ẹ má fi ọ̀ṣọ́ yín lẹ̀ àyàfi èyí tó bá hàn láìtì rẹ̀ dáadáa lónìí o ńlá máa rọ́ra rọ̀ mí nìha àyàfi èyí tó bá hàn afáàrọ̀ abdullahi abbas wọ́n nígbà tó wọ́n fẹ́ tú àyà ọkàrẹ̀ o ọkàrẹ̀ olùmọ̀jú olùfẹ́yìn lẹ́yìn máa fẹ́yìn kó máa ranjú èyí tó bá hàn níbẹ̀ òun sọ wípé ojú àtọwọ́ ni ọgbọ́n kata àsọyé Abdullahi ọmọ kíni ọmọ Abbas ó ní ilá máa dọ̀ àrọ̀ mi ní a òun tún sí àlùwájíwù ó tún sí pé ara ń tọ́nà ń gbà lérò lójú àti ọwọ́ méjèèjì dọ́rùn ọwọ́ ó ní ń tọ́nà ń gbà lérò nìyẹn ta ló sọ bẹ́ẹ̀ jẹ́ náà nínú kí ni o tẹ̀fsìrì ti ẹ̀ fún àyà o sọ pé à ń sọ̀rọ̀ tẹ̀fsìrì Qur'an bi àfáàwà Abdullahi ọmọ òun lọ tú sí wípé ìtọ́ràn níbẹ̀ òun ni gẹ́gẹ́ bí àlìbá gẹ́gẹ́ bí àwọn aṣọ látàwọn obìnrin náà wọ̀ tó bá ti wọ wọn bọ́yá tẹ́gùn wá ó fẹ́ aṣọ ìjà àwọn aṣọ tóbìnrin máa ń wọ̀ tẹ́lẹ̀ ó wá hàn ó ṣe kí ni ó hàn irú aṣọ tó hàn lábẹ́ yẹn bóyá obìnrin lọ atẹ́gùn fẹ́ aṣọ ẹ̀ ó fẹ́ wọ mọ́tò ó sì gbẹ́sẹ̀ òkè lábárí aṣọ tó wà lábẹ́ ó ní ń tọ́ hàn nìyẹn torí wípé ojú èé ṣe kó hàn àfojúlẹ̀ ni kèé ṣe kó jùmọ̀ fún rẹ̀ obìnrin ló ṣe kí ni ó ló fojúlẹ̀ kèé ṣe pọ́wọ́ hàn obìnrin ló ṣe kíni òun ni òfin glove bu ọwọ́ rẹ̀ àbí kò fi bu ọwọ́ rẹ̀ ìyá Aisha ọ̀dí ọlọ́wọ̀ ányá ibi tẹ̀síru ibnu Mas'ud làwọn náà lọ pé ilá máa bọ̀ àrọ̀ níní arọ kìí sojú àtọwọ́ wọ́n ní tó bá hàn nínú aṣọ tó bèrè wọ̀ ni jama tẹ̀síru di mélòó báyìí ó di méjì méjì náà ni àwọn tó sọ̀pọ̀tì ẹ̀wọ́n tó dùn àwọn mẹ́ta wá láwọn sàbí bóò láàṣẹ wá ètò súnmọ́ ọwọ́ máa ẹ̀rí kálukú jama àbí kí làwọn tó rọ̀ máa ti nínú wa ẹ̀rí wo nínú mọ̀sùlùmí kí ló rọ̀ máa ìlú fà tó já sí wípé kankan nínú ọmọ tó sọ́ọ̀nà èèyàn ni kóbìnrin ogójú àtọwé àbára ilá mọ́dọ̀ àrọ̀bìnrin a nígbà fọmúlà 5 tábìlẹ̀ túkùrà ní òun ni ká túkùrà ní pẹ̀lú èdè lágbáwá sórí ẹgbàgbà lágbáwá níwọ̀n bá gan zọ́harọ̀ ọ sí kí o aviharọ̀ tó bá ó hàn ó fi hàn àbí ó mú hàn obìnrin tí ọba bójú rẹ̀ òun ló fojú rẹ̀ lẹ̀ kìí ṣe bójú ló fi rẹ̀ lẹ̀ obìnrin tó bá yọwọ́ rẹ̀ lẹ̀ sọ àkóbí nǹkan tó lè bojú tí ò ní bo ọwọ́ yẹ́sọ̀ ló a ní rọ́bì ẹ̀sùn bá àmọ́ ṣe kí ni o àmọ́ rọ́wọ́ ẹ̀ ìjáàbù rẹ̀ ló ti pè obìnrin tó bá fẹ́ ṣe ìjáàbù tó pé yóò bo ojú ẹ̀ yóò tó wọ ọwọ́ ẹ̀ yóò rọ àgbàládá tó pé lọ́dọ̀ ta ni o àwọn pẹ̀lú àwọn àlàyé ìdí ìsìn tẹ̀síìrù ibnu Mas'ud òun ló tẹ̀sùn ọ̀lọ́dọ̀ tiwa pẹ̀lú àwọn tó rọ kiri káà rẹ̀ ẹni tó bá já sí pé tẹ̀síìrù ibnu Abbas ló bá wá mú àní ìpele kẹfì àní ìpele ọ̀tá ọlọ́ ṣùgbọ́n ìkan lọ́nà lálàáfíà ló kí ni lọ jù kan lọ àwọn àwọn òpin lọ lálàáfíà jù jẹ́mọ̀ sẹ́tà sọ́yà lóye irú tá a ṣe bí ẹlẹ́ẹ̀kẹta yìí òun láǹṣe níbi ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni tafsirul Qur'an bí kalami tabi'in sórẹ́lẹ̀ kẹrin òun ni ká túmọ̀ Qur'ani pẹ̀lú ọ̀rọ̀ àwọn tó tẹ̀ láwọn sàábé àtàbíhùn àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé sóra àwọn eléyìí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sàábé àwọn sàábé òun làwọn àfáà ti wọn àwọn sàábé ní kíni òun làwọn àfáà ti wọn kí ló fàtà ṣe láàrin fọ̀rọ̀ tí wọ́n náà tún Kùránì jọ torí ọ̀rọ̀ ọgbọ́n mi bàbá wa Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen bàbá wa ń ṣàlàyé wọ́n ní sórí àwọn tàbí'únà alladhina tanaw bi akhdhi tafsiri 'ani sahaba àwọn lákàkù tó lágbára láti gba ìtumọ̀ kùránì lọ́dọ̀ àwọn sàábé wọ́n ní àkàkọ́ torí gbogbo wọ́n tó sì bá làbàlá lẹ́yìn mú fojú wọ ọmọ fi ààrẹ pamọ́ ní o sábọ̀ sí tó rọ́pọ̀ só ti yé àwọn tàbí rúnà yìí wà ní yàtì dúró nàṣírà lè dúró kẹrẹ̀kọ́ sẹ́yìn sórí àwọn tàbí rúnà wọ́n lákàkó tó pọ̀ wọ́n ní àkàkó tó pọ̀ wọ́n ní sí kí ni gbígba tẹ̀síìrì lọ́dọ̀ àwọn sàábé so ráwọn èèyàn yìí níbi tọ́rọ̀ tẹ̀síìrì pàtàkì sí wọn dé wọ́n lè ta ẹṣin wọn wọ́n lè ta dúkìá wọn láti fi ra ẹṣin àbí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n gbé bàtúmọ̀ tẹ̀síìrì ṣé wọ́n lè ta fóònù rẹ nítorí pé tíra kan wá ẹ̀sẹ̀ nílé ṣe tíra tẹ̀síìrì tẹ̀síìrì kìíní kan ló kọ rẹ̀ ṣé wọ́n lè ta dúkìá rẹ àwọn ń ta dúkìá wọn láti lọ gba ìtumọ̀ kùránì. bàbá ní pé yẹn tó kọ́ lè ánà tàbí yín náà ó rí àwọn tábì yín náà yìí kọ́ irú náà sí báadà sọ̀hábà àwọn náà tó lóore jù àwọn náà ṣe kí àwọn náà lóore jù lẹ́yìn àwọn sàábé má gbàgbé àdíìsì eléyìí tí anábì wa sallallahu alaihi wasallam tó ní khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum ó rí àwọn tó lóore jù òun ni sẹ́ńtúrì èmi ànábì sallallahu alaihi wasallam ọgọ́rùn-ún ọdún mi àwọn lóore jù lẹ́yìn wá àgbà náà òun lọ́gọ́rùn-ún ọdún tó tó tẹ̀lé ó lọ́gọ́rùn-ún ọdún lè lò àbúbásì lè dúró lẹ́yìn ìgbà náà ọgọ́rùn-ún ọdún tó tó tẹ̀lé ó lọ́gọ́rùn-ún ọdún lè lò ó lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta ọgọ́rùn-ún ọdún mẹ́ta yìí òun náà ni sẹ́ńtúrì táwọn tàbí òun náà tí wọ́n wáyé nínú ẹ̀ sọ eléyìí wọ́n lóore jèmi àti ẹ lọ ṣé wọ́rábù rírà ní ìwọ̀rábù láìpínlẹ̀ àbáàzì yìí orí bú mọ̀sánródì rí orí mọ̀hádọ̀ ọmọ jábàlù orí anásọ̀rọ̀ maliki, orí yàwó aisha rí àwọn rí gbogbo àwọn sàábé yìí má gbàgbé o àwọn sàábé àwọn kéwú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn tàbí òun náà àwọn kéwú lọ́dọ̀ àwọn tá ní ọ̀dọ̀ àwọn sàábé bàbá àdìsẹ́ ní wọ́n ní sọ́rọ̀ àwọn sàábé yìí èèyàn kan tún ni wọ́n tọ́já sí pé wa aslam minal àwa mímọ́ bá dàrú ọlọ́run tó làwọn wọ́n là kúrò níbi ìfẹ́ ẹnu ju àwọn tó wá lẹ́yìn wọn lọ sórí tá a bá ń sọ yìí á ọ̀pọ̀ yé pọ̀ tó o bá máa ń tó ṣẹlẹ̀ nínú Islam àwọn èèyàn lo ìfẹ́ ẹnu àwọn èèyàn ṣe kí ni wọ́n lo ìfẹ́ ẹnu wọ́n rí òdodo wọ́n sì mọ́ta òdodo lọ́ọ̀ka ìtàn ìmáàmù Nawawi ìmọ̀ lọ ìtàn Sheikhul Islam Ibn Taymiyyah ìtàn Salahuddin Al-Ayyubi gbogbo àwọn àfá ìwọ́n ní àwọn apálá láti wọ́n kó nígbà tó ní báwọn èèyàn ti Islam ó sì wà ní Kùránì àti Sunna ìmáàmù Nawawi ní àwọn lẹ́tà ńlá tó kọ tó fi ń sàlàyé fáwọn èèyàn pé tọ́lọ́run ní ká lọ ṣe kí ni o tọ́lọ́ ní ká máa ṣe àwọn àfáà yìí ní àwọn lẹ́tà ńláńlá kódà ibùdó tẹ́míyà ó nídi odidi kíni odidi jihad ó nídi odidi jihad tó rí báwọn èèyàn jagun pé kí islam kò ní máa ṣe kíni o lè máa tẹ̀síwájú ìfẹ́ ẹnu padà dé sọ́dọ̀ àwọn mùsùlùmí mùsùlùmí tó jẹ́ pé wà àti ẹ̀ ẹjọ́ ń dà sómi ẹjọ́ ń dà sí kíni o obìnrin yóò sì torí ẹ̀ yóò sì máa sọ ìsọkúsọ ọmọ rẹ̀ yóò mọ̀ wá gbọ́ wá lóko ẹ̀sìn àkẹfẹ́ rí níbẹ̀ sí wọ́n yẹn wíyàrá kò ní sọ pé àwọn jọ ń jà sí kí ni obìnrin ìlójú wọn kò kéfì kò ní sọ bẹ́ẹ̀ yóò lù wákò torí tọkọ náà mùsùlùmí tẹ́jọ́ ń jà sílẹ̀ kọ́kọ́ sórí bíbà ìwòsìn ni máa mú àlẹ́bìsọ̀lọ́lá rẹ̀ sọ́lá bólẹ̀ tó bá gbalẹ̀ onílẹ̀ kèfèrí ní kí ní ọba fìfẹ́ ló tó àdísì torí pé tó gbalẹ̀ rẹ̀ náà wà ní kí ni o àwọn àfáà yẹjọ́ yẹn sí bẹ́ẹ̀ wọ́n sàlàyé ẹ̀sìn tí wọ́n ní àwọn àtẹnìkan jà ẹnìkan bú wọn ẹnìkan tẹ̀wọ̀n lọ́pàá pa wọn ní torí ẹ̀ kan sọ nǹkan tí ò sí nínú ẹ̀sìn wọn ní torí ẹ̀ kan sọ ṣé kò fẹ́ ká jẹ nítorí ṣé kò fẹ́ ká náà almuhim jama bàbá ní pẹ́sẹ̀ àtúràwọn èèyàn yìí wà láǹtẹ̀kú ní lókàtúlà àrọ̀bí yàtù tàbí yàrọ̀ kẹsì rántí asúrì èdè lárúbáwò tó tí yí padà pọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ pé nínú àwọn tó máa ń ṣe nípa language ọ̀yájá àwọn tí wọ́n máa ń ṣe linguistics wọ́n ní features or characteristics of language ara ẹni pé language is dynamic language is dynamic sóyà bí òye pé èdè lárúbáwá èdè kíni o èdè kèésèdè lárúbáwá nìkan ò gbóògbé èdè èdè a máa yí yẹ kí n fún ọ lápẹẹrẹ yẹ kí n lo English English ayé ẹjọ́ tí wọ́n máa ń sọ tó o bá ní die thy your òun ìtumọ̀ rẹ̀ thy will your will ìfẹ́ inú rẹ̀ thy house ilé rẹ̀ your house náà bàbá professor English ní 200 years ago kó wá bàbá primary school sọ̀rọ̀ pé where is thy man where is thy man where is thy man kí ló fẹ́ sọ where is your bag níbo ni báàgì rẹ wà where is that ìmọ̀lá where is that ìmọ̀lá ibo nìyá rẹ ṣe kí ni o àwọn olùkọ́ I'm a professor of English language professor English language ní ìjọ òní èèbò tí sọ ìjọ òní ṣe kí ni o ó ti wà obsolete èèbò yẹn wọn à sọ mọ́ wọn à ṣe kí ni ìwé ẹ̀ náà bẹ́ẹ̀ ni Yorùbá o tó bá fẹ́ kọ Yorùbá nígbà kan tó bá fẹ́ kọ ayé àbí ẹyẹ wọ́n kọ ẹyẹ ẹyẹ ayé kẹ́nìkan wá dé nítorí pé níbo lẹ kó ẹyẹ sí ẹyẹ ẹ mọ̀rọ̀ pé kí a ló ń ṣe eléyìí èdè lárúbáwá kèétí torí lárúbáwá tọ́lọ̀tà lárúbáwá nìyẹn o látàyé ànàbí ìdìsẹ́ jálásà ó náà ni akàlà ọjẹ náà ni èdè lárúbáwá ọlọ́run pìsáàfù ẹ̀ ṣùgbọ́n àwọn tàtọ́ wúrù àwọn ìyípadà díẹ̀díẹ̀ náà development ìdàgbàsókè kọ̀ọ̀kan náà dé balárúbáwá ní asúrò àwọn tàbírí kẹ̀ẹ́sì ìyípadà kan náà lọ títí ó fà tó já sí pé ìtumọ̀ wọn fàkánú akọ́rọ́bà ìlàsọ̀wá bìfì fámìlì kùrán mímọ̀ bá àwọn bàbá sọ́jà lùfẹ̀mí wọ́n lọ́ fà tó jẹ́ pé àgbọ́yé wọn ló tún súnmọ́ Kùránì jù àwọn tàbíùnà àwọn náà súnmọ́ ìtumọ̀ Kùránì jù gbogbo ayé lọ tá a bá ti láwọn sàbí kúrò bẹ́ẹ̀ jẹ́wọ́ sọ yàbí òye ó yàbí òye àṣẹ ààtọ̀ máa fi etí àwọn tàbíùnà etí wọ́n bá sọ ààtọ̀ máa fi ṣàlàyé àlùkò àná irú tá a wá sọ lẹ́ẹ̀kan yẹn yóò wá ṣẹlẹ̀ tá a bá wá rí tẹ̀síìrì méjì mẹ́ta lórí àyà kan lọ́dọ̀ àwọn tàbí ọlọ́run irú tó ṣẹlẹ̀ sáwọn sàbẹ́ tá a sọ lẹ́ẹ̀kan mọ́ ẹgbọ́n tí ṣékùn Islam Ibn Taymiyyah ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn láfi bá ní tẹ̀síìrì lónìí kọlọ̀bàdì kí bàbá Ibn Taymiyyah bàbá Ibn Taymiyyah wọ́n sọ nínú majmú fatawa wọn wọ́n ní ìdá ajímọ̀rú yáà ní àtàbíyìn tí àwọn tàbí ọ̀hún náà tí ẹnu wọn bá kò lórí ìtumọ̀ nǹkankan nínú kùránì àbẹ́nu wọn kò lórí nǹkankan nínú àlámọ́rí ẹ̀sìn bàbá ní tó bá rí bẹ́ẹ̀ fàlà ọ̀tọ́bù fi káwùnì ìhun jà kò sí yé méjì níbi pé èyí tí wọ́n sọ yẹn ẹ̀rí ni èyí ó ti di ìjìmá ó ti di kíni o ìjìmá ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ẹ̀rí ní ọ̀rọ̀ ṣe kíni o ẹ̀rí yóò máa jẹ́ fún wa fàyínì tálà fún tẹnu wọn bá ti wá yapa eléyìí tu àyà báyìí sí orí eléyìí tu sí imú eléyìí tu sí ẹsẹ̀ eléyìí tu sí ẹnu bàbá ní fàláyẹ̀ kúrò kọ́ńtù báàdì ìlú jà àlàbà ọ̀rọ̀ kan nù wọn ò lè jẹ́rìí tako ti kejì wà láàlá mọ́ bá bá òkúdà wátà tẹ̀lé wọn ọ̀rọ̀ wọn ò lè jẹ́rìí a lè hálàfà wọn a lè yapa wọn bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ wọn ìtàlà fatil àárọ̀ wal àpọ̀wà ìròrí wọn ti yàtọ̀ ọ̀rọ̀ wọn ti yàtọ̀ àwọn àlọ́wòye sí kílà nàbí sọ kílọ̀ náà sọ kílà àwọn sàbí sọ sóyé nìsín bàbá níwà yájú fi dálíkà ìlálógátì ní Qur'an àwọn apadà síbi ọ̀rọ̀ kùránì gangan àwọn ìsúnà àbí kí ni súnà sọ àwọn ìrònú ológátì àárọ̀ àbí pàápàá èdè lárúbáwá kí ni lárúbáwá kó sínú lápapọ̀ àwọn àkùránù sọ̀hábà fi láàyè àbí nǹkan táwọn sàábé bá sọ lórí iwu, àyà yẹn bàbá ní bá si mọ́ ṣe kí ni o bá mọ́ ẹ̀ òun bàbá ìbùn tẹ́mí ọlọ́ba ní kẹwọn tó sọ ń kò mí wọ́n ní sórí àdàlà àwọn ọ̀dá àtọ̀rọ̀ àwọn tàbí rúùn àwọn tó tó tẹ̀lé wọn nípa bọ́n ṣe tú kúrà ní ọ̀nà ó ń tọ̀ wá lọ bí tẹ̀síìrì ilé ìtọ́ yapa sí tọ́sọ bàbá ní kánà mọ̀tí à ń fi dáríkà kánà mọ̀tí à ń fi dáríkà wọ́n lálásì ṣe ló ń tọ̀ bá ní mòdìtẹ́dì àwọn bí bí àwọn tọ̀ gbọ́ tí bàbá sọ yé o àti rí tẹ̀síìrì kúrà ní àrọ́dọ̀ sàdé lórí ẹ̀ a rí ọ̀rọ̀ tàbí gẹ́gẹ́ bí ṣe wá sí tú onídìí àníọ̀rùn aláṣìṣe ni gẹ́gẹ́ bí ustaṣu wá sí gẹ́gẹ́ bí ami wá sí gẹ́gẹ́ bí aláàjì wá sí gẹ́gẹ́ bá làájá wá sí tú gẹ́gẹ́ bí màmú wá sí tú rárá o ẹ ń bẹ ilé lọ màmá yapa ọ̀rọ̀ àwọn sàbẹ́ àbáwọn tàbí ọmọ yapa ọwọ́ bàbá wa ní pé mọ̀ sèmi ṣe fi wà ń kánà kò tẹ́ ìyá tó bá já sí pé ń tọ̀ kìí ṣe pé ó ní dé ó ń gbìyànjú ni ó ní màlúù fúrọ́ làwọn kọ́tọ́rù ọlọ́run forí ẹsẹ̀ rẹ̀ ní o kìí ṣe pé ń fẹ́ ní ó ń wò pé ó ń wọ ọ̀rọ̀ wọn ó wá fẹ́ ṣe ìsìnbátùn àkàm ó fẹ́ fa ìdájọ́ yọ ló fi á lọ hálàfà wọn tó ọlọ́run forí dé ìfàmọ́nà fọ́láfà kan rà ó ẹgbẹ́ lọ́yà pasọ́rọ̀ àwọn sàábẹ́ yìí àtàwọn tàbí òun ìwà fásitì ọ̀lùkọ́ ánàbì fìláfì tẹ̀síìrì ọwọ́ lọ túkùrà ní pẹ̀lú fẹ́ẹ́ ní lọ́yà tẹ̀sí ti wọn fàkọ̀dé afútọ́ ìdèmí ìwádìí jẹ̀mí pàápàá jùlọ jẹ́mọ́ tó bá di lọ́la lèyí ní ìlà ẹ̀yìn jímọ̀ náà ni tẹ̀síìrì ó bẹ̀rẹ̀ tá a bá ti ń kí jímọ̀ tán ètò tààtì tẹ̀síìrì ó bẹ̀rẹ̀ inshallah a wà bọ́ sórí ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ká tú Kùránì pẹ̀lú èdè lárúbáwá dédé lárúbáwá àti ṣẹ̀rí àbáforígbárí kó lásẹ̀ yẹn rí ẹ̀ èwo láàgbọ́lá fún èwo láàgbọ́lá fún à ń ṣàlàyé gbogbo eléyìí ká tó bọ́ sínú tẹ̀síìrì suratul Fatiha eléyìí tó bẹ̀rẹ̀ Qur'an á lè mọ̀ wípé Kùránì kìí ṣe téèyàn ọkẹ̀ máa fọwọ́ lójú Kùránì kìí ṣe táàmù àlùfẹ́ ẹnu ọ̀rọ̀ ọlọ́run ni